kí lẹ porúkọ ṣéwù yìí. Ibrahim. ṣéwù Ibrahim kẹ́kẹ́ ṣéwù àwọn èèyàn mọ àwọn èèyàn mi ò tún wà lẹ́yìn ẹ̀ báyìí. ó pọ̀. kìí ṣèmi nìkan alájí. kìí ṣèyìn nìkan. yá ṣéwù láìláìlà ṣége ṣéwù láìláìlà ná ṣége láì. àwọn ṣége tí wọ́n ń pera wọ́n ṣéwù.

èmi ni bàbá Nuru. tó ní kọ́ mọ sọkọ. bàbá ebó ni wọ́n ti jọ tán. bàbá tọmọ ti bí òun ẹ̀gbọ́n mi ló ah, ọmọ ẹ̀gbọ́n yín ni ségè yìí. ẹ̀gbọ́n mi ni. ṣùgbọ́n ọmọ tí yín tó ní kọ́ mọ sọkọ ju òun lọ lọ́jọ́ orí. ẹ̀gbọ́n ló jẹ́ fún. ẹ̀gbọ́n ló jẹ́ fún. Hmm. àwọn ò sí níyàwó níyàwó. so ọmọ méjì táwọn kó báyìí nísìnyí tí wọ́n ti kó báyìí tó ní pé bàbá kìnnìtà pé wọ́n òyìn Ibrahimu kẹsàn-án náà ní Ibrahim yìí ló gẹ́gẹ́ bíi pé àwọn rí àárín o nígbà tá a sì rí tula tó mọ ní ti ń lọ èmi gan mo sọ súnà àwọn ọmọ méjèèjì. Ibrahim sì wá. ha ń bò ṣe pé òun náà ni ó do gẹ́gẹ́ bí aṣáájú fáwọn alálàáfáà. ọdún tí ṣe sàmì ayé mà le o ẹ̀yin ọmọ nàìjíríà sorry àbá Ibrahim kọmọṣẹ náà amọ̀bí lóore ọmọ ní má ni ibo ló wà báyìí. ti ẹ sọ wà lọ́yọ̀ọ́. ó lérí sí mi ó tún lérí pé kéke mo rí ẹ gbà mí. ó lérí sí i. bẹ́ẹ̀ ni. ẹ̀yin ọ̀rọ̀ ṣe é mọ́lé ẹ̀ ni. ó ti kó jáde ńlé. ó ti kó jáde ńlé. láti jẹta àti àti wábí. ibo ló wá wà. ọ̀yọ́ náà ló wà. láwọn èèyàn mọ bí wọ́n wà lọ́yọ̀ọ́. Ah, àwa gan ò lè pé ibi tó wà ní. àpé ọ̀yọ́ náà ti ó ti jinú. ẹ́ eh? afa eh. ibrahim kẹkẹ ṣéwù sọjà kẹkẹ ni. ní a ti máa pè wọ́n nù. àwọn oyè tí wọ́n fúnra wọn. àbí ṣéwù tó tẹ̀lé. ṣéwù tó tẹ̀lé ni. tẹ́lẹ̀ mo máa gbọ́ kẹ́kẹ́ ṣéwù. bẹ́ẹ̀ni. ẹ̀ tó ń tẹ̀lé ni kẹ́kẹ́ iṣẹ́ wo ni ṣe. ṣéwù ṣéwù náà ni. ha ìnáli oníjọ. oníjọ ẹ̀yin ìjọ rere níbo lẹ ti máa ń ṣèjọ níbo ilé rẹ̀ ilé olójúlé ilé olójúlé bẹ́ẹ̀ ni alájẹ. bàbá ah, ọmọ ilé olójúlé lẹ́yìn náà. Ah, àbí bíbélì wọn ti bí èmi wọn tó bí wọn. Ah. gbogbo ẹ̀yin ọ̀yọ́ ẹ wojú àfa yìí dáadáa ẹ wojú sẹ́yìn ṣẹ́gẹ̀ yìí dáadáa ibi ẹ bá ti bá wa rí ẹ dákun ẹ bá mi rá róbóróbó ẹ jù ú náà kọ ẹ mọ bá rúbọ̀ ń bàdàn ibikíbi tẹ́ ẹ bá ti rí ó ti dáná o sehu ibrahim kẹ́kẹ́ sehu ọmọlé olójúlé lọ́yọ́ọ́ ẹ máa bá wa rúbọ̀ ń bàdàn ọmọ nàìjíríà fẹ́ rí o kẹ́kẹ́ sehu kẹ́kẹ́ sege ebo ní nọ́mbà ẹ lọ mọ́gàdì ẹ dìde ẹ máa lọ bàbá. ọ̀rọ̀ ń jẹ́ ah, ah, tó o ti lórí afẹ́fẹ́ o tún ní àgbà o ó ti sáà di ọgbà ọgbà á ti gbà ọ́.